This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Awani, ni ṣùrùkù zaka ìta fẹ́ pa tí ó jẹ́ halali fún wa bọ́lọ̀ ń yọ̀ǹda táwọn náà wàá jẹ́ tí ó sọ̀rọ̀ láǹfààní ilé ẹlòtì ẹ̀sùn wa débẹ̀ nípa pípọ́n kálukú ọmọ apẹ̀rẹ̀ fún rẹ̀. márùn òní májẹ̀mú yìí òní àwọ̀ àtàlà yìí lẹ́nu àwọn díẹ̀ kan sí kejì níjẹ̀jọ́ ṣùgbọ́n àtò sí àpadà afọ àbọ̀ ń dá kọ̀ọ̀kan fún anú ẹ̀sìn tí wọ́n ní májẹ̀mú márùn sẹ́ẹ̀nà bí dá kọ̀ọ̀kan tó pè májẹ̀mú márùn ń bò lẹ́yìn sí márùn a ní àwọn àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n alágbàwí ni wọ́n wọ́n rí àwọn nǹkan níbi tí ànábì tuntun wa salawatullahi wa salamu alayhi. ash-shartul awwal mẹ́jẹ̀mú àkọ́kọ́ tí ó sọ ẹran di halali fún anífífa òun náà ni àtẹ́síníyà kéèyàn ọ̀dà kó Allah subhanahu wa ta'ala sí i. tẹ́síníyà yìí agbọ́dọ̀ kílíà rẹ̀ ìkìlá fún bẹ́rẹ̀ wọn àfa nípa dídá kọlọ́mọba tí nǹkan tá a fẹ́ pa. المذهب الأول للشافعية مذهب أقوى وجد أمام الشافعي والويكوي التسمية على الذبيحة والصيد سنة kéèyàn dá akọ ọlọ́run ọba sí ẹran tó fẹ́ pa àbí nǹkan téèyàn ń dẹdẹ kéèyàn tó pa kéèyàn sọ̀rọ̀ yẹn kéèyàn sọ̀rọ̀ yẹn ìbá àmẹ́rẹ́ ní ìsìn kọ́pá kọ́mọ́dà kọ́lọ́ ní kì í sọ̀rọ̀ yẹn kàlálì sí ni wọ́n ní kílẹ̀ rí tẹ́ ibi sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́rìí àwọn ni wípé ọwọ́ nu hadith wọ́n ní ànábì sọ wípé dẹ̀bí hàtùlì muslim sallallahu alaihi wa sallam halalun wa in lam yadhkur ismallah alaiha in tí mo sì bá ti pa kọ́kàtà dùn ọlọ́sọ̀ nǹkan dàlálì kọ́ra kọ́ má dà kọ́ lọ́n sí. asọ̀rọ̀ tí n tẹ́lẹ̀ ní ní ìjẹjọ́ ọkùnrin kẹta ń pè ní Ashraf ibn Hakim musiba ìdání ń bẹ́ nù àwọn tí wọ́n dá kọ́ má wọn tó gba ìgbàwọ̀n yẹn wa hadith ń gbọ́dọ̀ sábì kọ́ fẹ́ tẹ̀mọ́lẹ̀ àbọ̀ ìtọ́jọ́ tó fẹ́ tẹ̀mọ́lẹ̀ àbọ̀ mẹ́ àti kíyà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọ́n القول الثاني للمالكية والحنفية أو مالكي أتي أو مالكية الحنفية أو نواني واني التسمية على الذبيحة والصيد كي يودع قلوه باتين فيها فيها تابين تين دبيري واجبة ددني láàkínnáà tẹ́tùtù bí nìyàn ṣùgbọ́n tí èèyàn bẹ́ẹ̀ gbàgbé tí èkó máa máa tọ́ bá gbàgbé tí ọ̀dà kọ́ lọ́ọ̀sì kò sí nǹkan kan kọ́ máa jẹ́ wọ́n ní òsì nǹkan kan ṣùgbọ́n dandan ni wọ́n ní kí ni ẹ̀rí ìsẹ̀yìn náà wọ́n lẹ́rí àwọn náà ní wípé ṣé bọ́lá ń sọ pé rọ́bà náà láti àkíyàn ìnà sí ìnà àkọ́tọ́ náà rọ́bà wa tá a bá gbàgbé sí bàbá tí mi ṣèdì sí nǹkan má fi bíá ọlọ́run ti gbọ́. dandan ni ṣùgbọ́n yóò máa ṣubú wọn ò sì ní máa lé akin torí ẹ̀ mà tá a bá gbàgbé ah kí ìmọ̀dá kọ́ bàbá tẹ́lẹ̀ sí wọn pa yìí wọn ah, jẹ́ nsọ ṣe báwọn màmá olóhùn màmá ọ̀rọ̀ kò jìnnú. ẹ̀lọ́kọ́lù sáàlì ọ̀rọ̀ kẹta lil hanabila àwọn hanabila ni wọ́n ní àti ẹ̀ńtẹ̀lẹ̀ التسمية على الذبيحة والصيد شرط مجرم لكنها تسقط بالنسيان في الذبيحة ولا تسقط بالنسيان في الصيد سبتين بابا يطانك تبقى بدي لا نتاع ما بانلوي ما لونيو أقبنيو ركمنيو أبابي قصة بسم الله على إنكم أجل ṣùgbọ́n tó bá jẹ́ pé lọ́wọ́ dédé ni tó bẹ̀rẹ̀ láti ṣe bísí láì èèwọ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ wọ́n ní sẹ́ẹ̀ lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rìí àwọn ní hadith hadith ibn hatim radiyallahu anhu wa hadith abi sa'laba al-khushani radiyallahu anhu wọ́n sàn sọ fún àwọn méjèèjì fi irisali saham táìmù téèyàn bá fẹ́ ta ọ̀fà mọ́ nǹkan téèyàn dẹ́dẹ́ àrẹ́bí ni ìdá àrùsáìtà sáhàmàkì wàdàkàtà sùmọ̀lọ́yà àlẹ́ fàkún ẹni tó o bá fẹ́ ta tọ́n dẹ́dẹ́ rẹ̀ tó o bá ti ṣe bísímìláì fi kò tó o ta tó o bá ti mú nǹkan jẹ́ halali ni lọ́nà bí òfin ni ẹ̀sìn lórí nǹkan tó fẹ́ dẹ́dẹ́ ṣùgbọ́n ká pé ní ọ̀fẹ́ àpánlẹ̀ ni èèyàn ti kí ni o èèyàn fúri tó bá gbàgbé ṣe bísímìláì ọ̀rọ̀ kẹta nù alukọ́ọ̀lù rọ́ọ̀bì ọ̀rọ̀ kẹrin wípé atẹ́kùnrin àtọ̀nà dẹ̀bí àti wàsẹ́yìn kéèyàn ọ̀dà akọ́rọ̀ ti ní àfẹ́ pa tàbí sẹ́yìn ń dẹ́dẹ́ ẹ̀dẹ̀ mẹ́jẹ̀mú ni tí má ti pè nǹkan mẹ́jẹ̀mú láyé kutu aṣẹ́tù lábílí tíyàn wàlá bìlá hàmùtì wàlá bìlá kọ́tà èèyàn dẹ̀ mistake ni o èèyàn gbàgbé ni o èèyàn mọ̀ ni o ọ̀ràn òkú ọlọ́run rẹ̀ tọ́bàjẹ́ ṣẹ́tù mẹ́jẹ̀mú ni kéèyàn ọ̀dà akọ́rọ̀ ní àfẹ́ pa mẹ́jẹ̀mú ni kí èèyàn dá tọ́lọ́sí ń tẹ̀yàn dẹ́dẹ́ wọ́n ní ṣe ẹlẹ́rìí wọ́n náà wọ́n lẹ́rìí wọ́n ní àkọ́kọ́ lórí nǹkan dídẹ́dẹ́ hadithi hadithi na hakim nílà wọ́n lò àdébí ìjọba ti rán ọkọ̀ àrẹ́ ńṣẹ́ tó dá tọ́lọ́wọ́n bá ti jẹ́ àdébí òfúlẹ̀ tíùsì tó sì jẹ́ wípé téèyàn bá fẹ́ pa téèyàn bá fẹ́ pa ìrọ̀rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn dẹ́rẹ́ kò sí ọ̀rùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Hanabila ṣùgbọ́n ọba àwọn anábìlà wa sọ padà wípé ẹni téèyàn bá fẹ́ pa yìí tó bá ti jẹ́ pé nǹkan téèyàn ń dẹdẹ ni téèyàn bá gbàgbọ́ bísímìlá yìí àlàálì ni ṣùgbọ́n tó bá àrọ́ọ̀mù ní kọjẹ́ ṣùgbọ́n ká pé nǹkan téèyàn ń pa ń lé ni yẹn gbàgbọ́ bísímìlá yìí ah, wọ́n wá bíọ̀ lérè pé n téèyàn ń pa ń lé ṣé ń lọ́rọ̀rùn kéèyàn tó ti èrò ọlọ́run ọba dá sí ni àbí téèyàn ń dẹrẹ ṣé bẹ́ẹ̀ ni ẹni bí ń sinmi ní àbíǹsẹ̀ fẹ́ palẹ̀ wọn ni tọ́ba jẹ́ bẹ́ẹ̀ àwọn wa lẹ́yìn táwọn fi kún ọ̀rọ̀ tẹ́yìn sọ pé ẹ fún ẹni tí ń pa nǹkan lẹ́lẹ̀ túùsì ẹ fẹ́ ti ń dẹdẹ tójú ànàbí òkò àdín àti àbú sáhálábà kò fún ẹlẹ́ túùsì wọn náà wà á fi kìlẹ̀ kò fún yín وني كلا ذلك وني جاء من حديث رافي بن خديج والحديث من صحيح لما بخاري الله تعالى مثلا سيقول ما أنهر الدم gbogbo ń tọ́ba ti lè da ẹ̀jẹ̀ ó lè da ẹ̀jẹ̀ kí ló ń sábà fi lo ìnìhàr nítorí pé náhàrù lè fi rábá wá odò tó tóbi ti ń wọ ni àdúgbò wa ni máa anáhàrù dama èèmọ bẹ́lẹ̀ òdì rábá wá ìtọ́ba lè da ẹ̀jẹ̀ tó lè da ẹ̀jẹ̀ jáde níbi tẹ́ ti ń pa nǹkan tí èsì ìṣe ìkànnà tí èsì yín wàdúgbò sọ láàrin tí èsì ìdákọ̀ ọlọ́wọ́ bá ti nǹkan yẹn fẹ́kùrù ẹ̀ máa jẹ́ ẹ̀ anabi ò fẹ́ tí ń bẹ́lẹ́ lẹ́kíùsì bí ò ṣe fẹ́ tó lọ rẹ̀ lóko náà ní kí o ẹ̀kíùsì ajẹ́ wípé gbogbo tí yẹn bá fẹ́ pa dandan ni mẹ́tẹ̀mú tí yẹn gbọdọ̀ wo ni kéèyàn ọ̀dà kọ́ lọ́wọ́ bá ti tí yẹn bá ti ń dẹ̀dẹ̀ náà ìyẹn ni mùsùlùmí màmú ní àyìn ẹ ti pọ̀ ọ̀yà ah tí n bá ní parọ́fì àwa náà rà lóko ni o kéèyàn ra àkúrà dúró màmá bò wà lẹ́sẹ̀ pẹ́ tù yìí èmi kí mo pa owó ọkọ mi èyí ìsọdẹ o àwa náà rà lọ́wọ́ àwọn ọlọ́dẹ ni o kí ọ̀rà kúra ró. ẹni ń jẹ́bọ́ fẹ́ẹ́ dẹ́dẹ́ tó ti jẹ́ àlàálì àyè máa jẹjọ nínú ayé ọ̀nà kí ni abẹ́rẹ́ pààyọ́ ìtọ́jú àlàálì ní ń sọ bá ti pààyọ́ àkọ́dá kọlọ́ngọba sí i àwàmbọ̀ tí nígbà tẹ́yìn sọ wípé níta fẹ́ pa ẹgbẹ́ mẹ́ta fọlọ́ ọba sí tí ìbọn wá gbàgbé ẹni wò fílẹ̀ síwìsì sáàtì mi jẹ́sì wò fílẹ̀ síwìsì kí lẹ fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ ọba sọ wípé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ibi mọ́ṣíkà wà nínú ṣubú à ọlọ́run ọba tá a bá tẹ̀ tá a ti mi tẹ́tì ṣe ń tọ́ ọ̀fẹ́ mọ́ ti bíyà bọ́lá ọba kò tí a bá ṣe tí a bá gbàgbé ṣe nǹkan mọ́ ti bíà tí a bá àgbàgbé ṣe kẹ́tí ò ti bíà mọ́ kò sí nígbà láàlì níjọ́ tọ́lá ti ń sọ ọ̀kalẹ̀ lọ́wọ́ bá ń sọ lókè sẹ́mẹ̀lì ojú ẹ̀sẹ̀ yìí pé kọ̀dùfà mo ti ṣe bẹ́ẹ̀ fún yín. àwọn afáàní náà kọ́